Ah, ah, èwo ni tọ́ni nọ́mbà eléyìí náà tó fún mi ẹsẹ̀ kan ló gbé wá èwo làbúrò ọmọ gbẹ́sẹ̀ kan káàkiri sọ́gẹ́sẹ̀ kejì ni then ẹ nà ó. Ah, nǹkan tí mo ti fẹ́ gbé àwọn géèmù yìí lélẹ́yìí báyìí ọmọ wèrè ni ọ. ọgbẹ́ mi débẹ̀ o. màá pẹ́ padà. salaam aleykum. <coughs> wa aleykum salaam. ẹ ǹlẹ́ ẹ pẹ̀lẹ́ o. ẹ ǹlẹ́ àwa nù. bàbá ṣé mo lè jókòó tì í. ẹ joko nígbà tí ìjẹpẹ jókòó sí mi lórí ẹ wò ẹ jọ torí Ọlọ́run sẹ́rí mo ṣe wà mí ráyè wáàsí torí tó bá mi ó ju kéèyàn sí wáàsí fún mi lọ. àwa ń ṣe wáàsí fún yín ń ṣe wáàsí fún yín nǹkan yóò kán tí ó dá mi lójú ni pé ọlọ́run ò ní fẹ́ èèyàn tiẹ̀ lẹ̀ kó wá ara yẹn lọ sọ́dọ̀ tí èsì èèyàn rẹ̀ bàbá jẹ́jẹ́ mo wá mọ sáásí ibi mímbà rí mo sì wà tí mo ti ń bẹ lọ́hùn. ẹ kọ ẹ pẹ̀lẹ́ ọlọ́run wá gbé mi dìde pé òun ò fẹ́ kí n wà nù mọ́sáàsì òun fẹ́ kí n mọ jíṣẹ́ kiri àmọ́ kọ́kọ́ etí kọ́kọ́ pàdé ẹ̀yìn ni. ẹ sọlọ ni mo sàwọn ni níbo lèmi àti wọn ti pàdé. ọlọ́run kan ní kí n wá bá yín sọ̀rọ̀ ọlọ́run àmọ́ kì í ṣe wá sí. mo fẹ́ sàdúrà. ẹ máa ẹ máa ṣe ní tẹ́fẹ́ sí. tọ́ bàbá àdúrà tí mo fẹ́ ṣe fún yín kọ́rọ̀ yín lè níyanjú ni torí ètí ń dàrú nú ọ̀rọ̀ yín débi pé ẹ pé ọmọ wèrè tó gbé yín débẹ̀ ìyún ló ṣe mí ní nǹkan ẹ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi ò dàrú tó ti yé yín ẹ ọ̀rọ̀ tèmi ò dàrú bẹ́ẹ̀ mi ṣe tó ni mo ṣe tó mi ò fẹ́ mu jẹ̀dí kí n má rí mi tí bá fẹ́ jẹ pọ̀ mọ́ wọn máa ń fi ẹran dídí sí so ń bọ̀ lọ̀rọ̀ mi ti wá dàrú sí mo sọ fún pé tó ọ̀rọ̀ ni. ó dà ẹ má bínú tó lọ àwọn àfáà ní káwọn àgbàbẹ̀ wọn ilé mi ẹ mọ tá a ṣe bàbá èló ló wà lọ́wọ́ yín ká bẹ lọ́hùn fún yín a ṣe súrátù yà ṣe thirty nine fún yín lórí ìjókòó wa ní àyín ìnídìí àti káwọn ọmọléke wa ń sì fi wákì àti múlíkùkù. ẹ jọ sí mo gbọ́ ọ̀pẹ̀rẹ̀ sí lọ́wọ́ ọlọ́run àbí èwo ni àbúrò bá mi bẹ̀ wọ́n èmi àti wọn àjọ dàn kankan pọ̀ mi ìlú wọn jìbìtì so báwo lọ́lọ́ báwo lẹ́yìn ti fẹ́ bá mi bẹ̀ ọlọ́run ṣé mo rajà lọ́wọ́ ọlọ́run ọlọ́run ni mi ìsanwó ni torí kò yé mi báyìí. bàbá kódà kí a má bókò lọ lórí èló ní bẹ lọ́wọ́ yín ká ṣàlàyé yín fún ọlọ́run pé ọlọ́run afẹ́ kó máa dáa fún yín sígbà tó jẹ́ pé ó ti dáa fún yín tẹ́lẹ̀. bẹ́ẹ̀ lọ́dọ̀ èmi fèlè kan kò sí káàsì níbo ní àsìkò táwa yìí èló ní bẹ lọ́wọ́ mi èmi kò lówó kẹ́hìn fẹ́ ra sí gọ́ọ̀mù tẹ́nira àbá ṣe transfer ni so ti yẹ yín so èmi ò ní owó kankan. mo mọ̀ pé counselor's time láwa ẹ lè ṣe transfer náà mo fi fóònù lọ́wọ́ yín. ẹ ẹ fóònù eléyìí ò ṣe transfer mi ní àbá. bàbá kìíní. ewo kìíní. ẹ ibi tẹ dé bá mi yẹ gángan dá so mo ṣe wo rìsọ́ọ̀tì rìsọ́ọ̀tì dẹ̀ la orí mi mọ́ gírí eléyìí tí wọ́n tọ́nu nọ́mbà nọ́mbà ẹsẹ̀ kan ló wá so ẹjọ́ torí ọ lọ. ẹ má bínú ṣe ẹ mọ fókàsì dáadáa. èmi mi ní sẹ́ méjì. ẹ dákun ẹ má fún mi ní ẹ má fún mi nọ́mbà ẹ ẹ jọ ṣé kọ́ ìdátúlẹ̀ lè ní àbí suratu yasin àbí ah, múlíkù. múlíkù kan lélẹ́yìí o kí ni bàbá àjẹbù ni wọ́n hàn tu bàbá àjẹbù sí ni. ẹ nínú kiri ṣé ẹ tọ́mìnà wà lápò yìí ni àbúwà lè. Ah, èmi máa ń lọ kí wọ́n káàkiri mo máa lọ plẹ̀ ni nítorí pé a máa hàn tu sínú pépà táwé bíi tíra èyàn lè hàn bàbá àjẹbù náà sára ilé náà tí yóò fi gbó bàbá nínú sẹ́tọ̀ lọ́run rẹ̀ mi mò ń jẹ́. ni ọlọ́run yín ní sẹ́ bàbá àjẹbù ẹjọ́ kí ni tẹ́sí àtàsínà wà pè jọ. Ah, bàbá bẹ́ẹ̀ tí mi jẹ́ nù mo má ta yun náà. ẹ má ta. Ah, bàbá wàlẹ́ bí yẹn bá wáyé bí o bá lówó kó dáa. kó dáa èmi náà mọ ẹ̀yin lẹ́yìn ta kí ni ẹ jẹ́ kájọ máa wò resort ah, àṣẹ́mi tún bẹ́lẹ́gbẹ́ ti yín ni wàhálà single room lèmi wà èmi ò mọ̀ pé flat ibi tọ̀dọ̀ yín àfà. bàbá duplex mo ń gbénu kí ni yìí mo ti jọ ṣe metro lẹ́tà ni àbí gada gada game rárá national mo máa ta tó máa pọ̀ jù tíjọ́ sátidé mo sì máa ta monday special náà afa ajátáwọ̀ yìí làwà ní sáwọn jáwọ́ àkókò lẹ́yìn lórí. àkókò rẹ̀ jẹ́ lọ́rin lẹ́tí wí làwà ní. bàbá ọ̀nà tí mo ti kéwọ́ pọ̀ mo kéwọ́ lágbàjì mo kéwọ́ pàkátà mo kéwọ́ olúwìrìdì mo kéwọ́ lọ́dọ̀ bàbá ṣé àdámọ̀ mo kéwọ́ lọ́dọ̀ bàbá kàmọ́lì. ẹ kí wàá lórí ta lọ pálí kéwù yín sójú ẹlẹgbà.